Ifá mo dúpẹ́ o ṣeun èrìgì àlọ́ mo dúpẹ́ o ṣeun adé afọlọ́pọ̀ ìwúrà tí ó máa fi gbogbo ọdún dúpẹ́ tí ó máa fi gba gbogbo rẹ̀ ẹ ṣé mo dúpẹ́ o tẹ́ kí n ṣàṣetì ẹ ṣé o àwàyé o wọnú ọlá òkú oríire ẹ bọ́ ti fín ẹ bọ́ ti gbà kó o máa náwó lọ lóku o kó o máa náwó láì dúró kó o máa yínú owó lọ́tún kó o máa yínú owó lọ́sì òòrè tó kú mọ́júmọ́ ọmọkùnrin ọ̀hún ó ti bẹ́ bọ́ lọ ẹran ètùtù lòun o. bàbá ẹ ṣe kan sá ẹ ṣe mo dúpẹ́. ó wàá rí ètò dàbí ìkìlọ̀ tó bá kù fẹ́rẹ́fẹ́ tí àsìkò ń tó láti tún ètùtù ṣe o ò gbọ́dọ̀ gbàgbé o o ò gbọ́dọ̀ sún àsunkúyè kó o mẹ́rin ètùtù míì wá ní o. bàbá mi lè gbàgbé ibi tá a sọ sí ẹ̀yin máa wọlé tásìkò bá ti tó màá mú ẹ̀jẹ̀ wá fún mi. yóò máa jẹ fún ọ yóò máa tún fún ọ ó dáa òkè hm? kí ló ṣe. ọ̀sán ọ̀gbọ̀n. ilé tó wá ń wo bèbè ẹ̀ bẹ́ẹ̀. Ah, olùkó fáìn mo kàn án àdúmá ẹ kó fáìn ni sóòrè ni. ẹ fáìn ni wà bẹ́ẹ̀ bọ̀ kò fáìn tó wà náà. Ah, àmọ́ wọ̀ láyà tó nǹkan ló fi ṣàyà ni. kò mátà still náà fáìn jùlọ. Hmm. ẹ jùmọ̀ ṣó ti wàá mọ̀ kó tó ṣẹlẹ̀ bí mo ṣe ń wo bébì yẹn òrìṣà lèmi dẹ̀ ń gbọ́ mi. ọlọ́run lókè lókè má gbé yẹn o ṣe sùúrù o àwa ṣe fàájì wa jẹ́jẹ́ ni o jẹ́ ká rárá mú tiwa ká máa lọ ọkùnrin ló tẹ̀lé wa o bọ́ èrè lọ́wọ́ ajá gan. ẹ kí ló dé tó ń sọ̀rọ̀ báyìí náà kí ló kàn mí kọkùnrin kọkùnrin gbọ́dọ̀ mọ ẹni tó ní kíni nínà ah, ń bẹ̀rù ọ̀dọ̀ ẹ̀ lọ́kùnrin ah, wọ́n mọ fi mí sílẹ̀ dànù. all the same jẹ́ ká ṣe sùúrù ara wa mọ̀ tí nìyẹn mi ò lẹ́nu wa láìní nìkan ni mo ní ó ti yí ẹ. fíìmù ilẹ̀ o ti máa ń bẹ̀rù ju jàre ṣé mo kò tó ṣẹlẹ̀ this time around ma control mm, control ma worry ma keep in check trust me. Ah, ah, ah, ah, ah, ah, ah, ah, pariwo àǹtí mi tún ti bẹ̀rẹ̀ o ọ̀rẹ́ wọn ló pè mí ń sìn ipò wọn tún ti ń fa wàhálà pé òrìṣà lé wọn yẹn tún ti gùn ó ti sú mi o wọ́n dẹ̀ pẹ́yìn ni kí wọ́n á pè báyìí ó ti sú mi o. o ti ń báyọ̀ jà. èmi ò mọ wọn sọ pé ṣáà ti ń dàbí kan orí orí fún wọn ti pè mí ń sìn. àbúrò mo wà lélẹ́yìí báyìí torí ọlọ́run. jọ́ọ́ fi wàhálà ṣe ni mo ti múra tí mo pe fẹ́ lọ sí mítìn báyìí sìn àbí. ó yá ó yá mú mi ẹ̀jẹ̀ á lọ ẹ má pẹ́. ẹ jẹ́ lọ mú fóònù ọjà rẹ. ó ó yá ẹ má pẹ́ mú fóònù yín ẹ dáhùn. ọbẹ̀ kù. jà ẹ yà gbà lóde. dàbọ̀ ẹ jẹ́ ń bomi wa. dàbọ̀ wa wàá jókòó náà. ẹ jẹ́ ń bomi wa kẹlẹ̀ lólẹ̀ kan náà dàpọ̀ ọlọ́run wẹ̀ ọlọ́run dá ẹ sí àwọn ta. mo fẹ́ bá ọ ní gbólóhùn ọ̀rọ̀ méjì tí a bá ń sọ nípa bàbá tó tọ́jú ọmọ tó mọ iyì ọmọ tí a bá wá bí ọ léèrè mo mọ̀ pé ó rí n tó dáa sọ nípa mi. dáadáa. yẹ́sì pé mo lówó kan tààrà iṣẹ́ ọkọ̀ ni mò ń ṣe tí mo yẹn lé ìwé tó fi jáde tó fi gírádúrétì àwọn ìwọ náà ìwà àṣà tí ń ṣe mí yìí ń wọ̀n lágbára mọ́ bíi tìgbà kan kò sókun àtagbá tí mo fi lè wakọ̀ a sì lè pé ọ̀pẹ kọ́ yá àtọ́ lè pé kọ́ yọ ìyá kọ́ pẹ́ ọlọ́run lọ lẹ́mí ẹ̀mí náà sọ pé mo fẹ́ kú báyìí ṣùgbọ́n ọlọ́run lọ́mọ tó kọ́ lẹ̀ fún kálukú mo ti wá wò ó wípé àyàn gbé ajá dùn àwọn kí láàmú jẹ́ kájá tó gbé mo wá fẹ́ tọrọ kínní kan lọ́wọ́ rẹ̀ mo sì fẹ́ kó o sí mi ṣó o lè ṣe. kí nìyẹn sà. ọkọ mi tí mo gbélé tí n lè wà mọ́tàrà yìí mo fẹ́ kọ́ ọ máa wá dáńfò ìkọ́ ọ máa fi ṣiṣẹ́ kọ́ ọ máa mówó wálé ká máa fi jẹun títí títí tí tó o fi rí iṣẹ́ gidi iṣẹ́ alálùbáríkà kó tó dásìkò náà èmi gan ti dálàáfíà má wàá jẹ́ ọba ọ̀ lẹ́rù kọ̀ǹdọ́kítọ̀ ń bá mi ṣiṣẹ́ wọ́n bá sọ̀rọ̀ yóò máa bá ọ ṣiṣẹ́ yóò máa fi àwọn náà ṣe wáyé hàn ọ́ àwọn tó yẹ kẹ́ ẹ fún lówó nú àwọn union ọ̀nà tó yẹ kọ́ ọ máa gbà tó lọ́ba òfin lè mú ọ yóò máa bá ọ ṣe sọ̀rọ̀ mi ti ẹ̀ máa ń rò pé torí wọ́n ọmọ òwe sọ̀rọ̀ nígbà tá a bá rí nǹkan jẹ mọ́ ṣe ikú àbí ikú wọ̀ bá a sì na ògbóni jẹ́jẹ́ àṣẹgbà àfà bá a na ògbóni tìmùtìmù àṣẹgbà àfà èsì jẹ́ àna ògbóni pàkàṣẹgbà àfà iṣẹ́ ló ti rí i ọ̀kan lọ́mọ ṣe kú tó sẹ́. dadi kí n máa wá dánfò. <coughs> ẹ pẹ̀lẹ́ jẹ́ kí n bomi máa fún un. ẹ pẹ̀lẹ́ jẹ́ kí n. Rúkàyà. Rúkàyà. Hey, àánú ọmọ yìí máa ń ṣe mí kí ló dé tí wọ́n ọmọ yìí múlẹ̀ ayé kòkó báyìí torí ọlọ́run èmi mà ni mo bí ẹ̀mí ìmà tọ́lẹ̀ ní yóò ṣá rúkà mi ò mà wọ́n ọmọ títí kí ni mo lọ tọ́lẹ̀ ní yóò ṣá ìwọ ọmọ yìí jọ kí ló dé tó wá mú ọ òṣàdé tó wá gbé yẹn sórí tó wá sọ̀rọ̀ ẹ̀ di star àwọn wíta ìwíwá ní òṣà ti ń gùn ẹ o òṣà ti ń gùn yẹn wọ́n ń gùn ẹ láwòsùkò òun wo rẹ̀ láwò rẹ̀ rìn ó ọmọ tọ́lẹ̀ òṣèjọ́ mi lójú gbogbo òrè tí wọ́n ń jíṣe yìí àwọn máa ti ṣe tó máa gbé ọ lọ sẹ́yìn lọ́bìnrin mi wò láàpárò dù nígbà tí èmi wà ń ṣògo òde kí n tó dọ̀yà inú gbá tí n bá bọ́ sí dòdò báyìí tàbá rẹ̀ ń tó fún mi lọ́ọ́ máa gbé kọ́lọ́ bá wọn kú máa gbé kọ́lọ́ bá mi sí i tí n bá dènà bá wọn káyọ̀ kan máa pọ́ mọ́ ẹ̀ ní pé kó wọlé kó wọlé kó ikọ́ ìfòmílẹ̀ kó wọlé náà àwa ṣe ṣe ṣe ṣe ṣe àrí pé ilé ayé ń bá yé lọ òfò lórí òfò kíni kíni kíni gbogbo mo burú mo náà ṣàn mo lè mo lágídí mo lè pààyàn mo lè gúnyàn mo lè gbẹ̀yàn kí ló ti bẹ̀ jáde ó ti ẹ̀ kó lójú tì ṣé ọgbọ́n àbẹ́ ẹ̀ kọ́ ẹ̀ sí mi lọ́wọ́ ni ó mà kọ́ ẹ̀ sí mi lọ́wọ́ mà ni àgbà mo ti joyè ìyá ńdágbé àbá ń yọ́wọ́ o àdágbé àdáfà o ò tún wá ṣàánú mi lórí àdágbé àdáfà mi kò fa débi débi lórí rúkà o wá sọ rẹ o wá sọ rẹ di sọ̀pọ̀ náà kalẹ̀ wà á bá dé ègúngùn ẹ o ègúngùn ẹ o o máa yẹ tó jẹ tó yà pé kò ń ṣe mi mo bí ẹni rúkà má ti pa ẹ. kí ló dé ah, ìyá rúkà kí ló dé kí ló dé gangan pàápàá kí ló dé pẹ̀lú gbogbo àlọ́ àpamọ̀ alápàgbé ìkan ah, ah, ọjọ́ òlẹ̀ sọ́ra yín di mọ́mí jí o tẹ̀rẹ̀ sí máa preach náà kí ni gbogbo ilé ẹ̀ẹ́dẹ̀ fún mi ìsinmi kí ló ṣẹlẹ̀. èmi mò ń preach èmi pásọ. ó yà mí lẹ́nu mi mọ́jọ́ tẹ̀rẹ̀ sí máa preach náà ah, ẹ̀ẹ́dẹ̀ rojọ́ lẹ́mi lórí látẹ̀kùn mi dẹ̀ ń wò yín ẹ wo yarúkẹ́ jẹ́ ìsọ̀kan fún yín ṣẹ́ bẹ́ẹ̀ Yorùbá náà lè máa ń sọ ẹni tí ọmọdé bá nu àgbàlagbà ẹ máa ní ọmọ àṣerú ẹ̀ fún that is to say àgbàlagbà yìí náà ti ṣe rẹ́ẹ̀rí ní náà. o nípa mi mọ̀. èyí náà ti máa ń ní òwú tìyà gbọ̀n lọ́mọ ràn definitely gbogbo wa ti mò ń wù ọwọ́ yìí ni mo ti bá náà àwọn yìí mo ti bá nàá ẹ̀dẹ̀bẹ̀ sí máa rojọ́ lẹ́mi lórí. ọ mú wèrè lára mi o oníwèrè ti ẹ ní o. ọwọ́ ah, yìí mo ti bá wèrè tí mo wù yìí o gbogbo òrìṣà tó ń gùn mí èyí tó gùn ikú náà ló ń gùn mí o ah, sọ ẹ máa rọra ní sùúrù fún mi ni o ẹ̀dẹ̀ ní ẹ̀yìn wù kò pé yín ó ṣeéṣe kí bẹ́ẹ̀ mi wù kó pé mi náà. ẹ̀tẹ́ ló máa rí mbẹ̀. àwọn máa pè mí àrùkọ́ máa pè mí. ẹ̀tí àti àbùkù. ok ẹ̀yẹ ti ẹ̀kú mi náà ah, ẹ ti ègbò mi náà kì í tẹ́ náà kì í tẹ́ bọ̀ kẹ́yẹ́ gbọ́jọ́ mi lórí kí ló dé mi láìkẹ́ mi kọ́ gbé lè jẹ o. ẹ má ní èmi lára nílé ma pitch fún mi ẹ dúró dìgbà yẹn màá mi ah, èmi máa ṣe tẹ̀lé mi ní ṣe tẹ́. ìjọgbọ́n ọmọ ẹ máyàlé mi o wàhálà ọmọ ẹ máyàlé mi o. fún earring àǹtí àǹtí fún earring. irú ọ̀dọ̀ òṣìwò ni ẹ ṣé mo sọ pé mo ní ìdí fóònù tí mo bá ní ìdí fóònù èmi tí mo fi fẹ́ǹsì kitchen bẹ́ẹ̀ mọ̀ pé mi ò ní ìdí fóònù yẹn kí ni rubbish tó ń bá káàkiri gan get out kókó iwájú mi mi ní ìdí fóònù ṣì. idiot orí nǹkan ọdẹ òṣì. nǹkan tó ń ṣe mí kọ́ ló kún ṣe é idiot. láyé máa lè kàn ọlọ́run àwa <laughs> gborí wọlé. wíṣkì bọ́ á gbà i'm telling you ọmọ wíṣkì dìyà dọ́rọ̀ pé òun mo rí kọ wo mo ní ṣòtún mo fẹ́ ṣe fún lọ́la. ọlọ́run ọlọ́run ọba nǹkan ṣé mo fún ẹ lófo rí ni. àmọ́ jẹ́rìí ẹ. má wọrí ó yẹ kó mọ ẹ kí ló fẹ́ ṣe ó yẹ kó mọ mi náà jẹ́mi sí náà ó yẹ kó mọ mi jẹ́mi sí náà ó yẹ kó mọ mi pé tuntun tuntun ni máa ń jọ <laughs> fàájì yẹn á lè jù mm, ó máa bá a dùn kí ni <laughs> ó tún wá níjọ́ kó tún fẹ́ jó lọ́la ijó eh. tuntun ni o àkùtì eh. ọlọ́run ọba tó bá di ṣòkì lọ ah, ah. ó ju ṣọ́kì ṣọ́kì báwo ah, ti pẹ́ ṣọ́kì ti pẹ́ sẹ́lẹ̀ bọ́ sẹ́lẹ̀ bọ́ ó lè jìnnì eh, ẹ ẹ ìyárúkà kí ni mo yìí. ṣé wàá pa ẹ káwọn. ẹ káwọn. ẹ tọ́jú kíkí rúkà rúkà yàtù ẹ wo màmí mo ti sọ fún yín náà ah, mo ti sọ fún yín ẹ kò fẹ́ máa gbọ́rọ̀ tí wọn bá ń bá yín sọ̀rọ̀ mi kò dẹ̀ dá ẹ dábàá ní kẹ́mi máa gbọ́rọ̀ yín ò ní gbọ́rọ̀ mo ti sọ fún yín ẹ máa pè mí ní rúkà mi ò láìkẹ́ ó lókà á ní kẹ́ máa pè mí ní rúkì ẹ fọ́nkí fáyẹ̀ rúkì tàbí kẹ́ pè mí ní rúkì bèbí èyí tó bá wù yín nu méjèèjì ó ń lọ nìyẹn àmọ́ rúkà ẹ̀ mi ò láìkẹ́ máa ń fọ́ mi lórí mi fẹ́ máa gbọ́. sẹ́nu kúránì nìyẹn náà wà. ẹ̀wọ̀n ẹ fọ̀rọ̀ lẹ̀. ẹ ti ẹ̀gbọ́n náà ṣé orí yín ò fẹ́ burú nínú ọgbà mi ẹ̀ ń mu sìgá àbí Rúkàyà. ẹwẹ fọ̀rọ̀ lẹ̀. ohun tó ṣe ni pé ṣe mọ́ni kí wọ́n máa ṣe gbogbo òṣì nínú kọ́ńpáàdì ṣé sìgá tó mú nínú. Màmí. ó tún mú sìgá ó máa lè. Màmí ah, ẹ wo èmi ò láìkẹ́ o èmi ò láìkẹ́ o kò wí lè tẹ ìtura rẹ. láìkẹ́ kò fẹ́ràn nǹkan. èmi ò láìkẹ́ o mi ò láìkẹ́ o. ṣé sìgá lẹ̀ ah, olóyè burúkú ara yín sọ́lé yín lẹ̀ ni. Ah, ṣé bá tẹ̀ bá ṣe aṣẹ́wó ìwọ lọ sí títì mi ò fọ́ sínú lẹ́mi o má dé má tọ́ sí mi o má dé ẹ má pè mí lọ́sí ẹ má pè mí lọ́sí o má mi ẹ̀kọ́ ẹ̀kọ́ ẹ̀jẹ̀ sọ fún mi o ọ̀ṣàbí kú mi o má mi má pè mí lọ́sí o mo sọ fún yín o mo sọ fún yín o ọ̀ṣàbí má kú mi má pè mí lọ́sí ẹ má pè mí lọ́sí o. ìjọ̀gbọ̀n ọmọ ẹ máyàlẹ́ mi o wàhálà ọmọ ẹ máyàlẹ́ mi o àkókò bí ọmọ sànjú ìgbà ìgbà sábì tí ó bẹ wúlò fún mi Èdùmàrè ọmọ tí yóò pin mí lẹ́ẹ̀mí kó má yàrá mi kó má yàrá mi o. Ah, chairman mi, alẹ́ sà ọ̀gá mi ó ti yá. ẹ eh, ẹ oh, ok bá mi mú. jọ pẹ̀lú owó àgbo ọ̀gá mi tó mú. èwo de ẹni béèrè òṣì gan ṣọ́gbẹ́ ẹ̀ mú ju nǹkan tó ń lójoojúmọ́ ni tómi lọ́wọ́ jàre mi ìrọ́jọ́ òṣì ó ṣàárọ̀. jọ wúmọ̀ ní ó ti di ojoojúmọ́ ẹ̀mí ti gíyàn ẹ́ má ìka rí mi fímọ́ eh? anytime máa ti bẹ̀ tó jọ kún mi ìgbàdúwọ̀ ẹ̀ kí ló bí ná. etí ẹ̀ ṣàn án dín bí bá aṣọ ọmọ Yorùbá wọn gọ̀gán wọ́dàkà bá mi tó anyhow mo máa mo máa wọn yìí mi bá tó ní déédéé àwọn yéé ṣe kọ̀dọ̀tọ̀ ní àdúgbò yìí everybody ló fún mi ní respect tí wọ́n fún mi ní regard tèmi ìwọ nìkan bẹ́ẹ̀ mú regard kò mi mo di orí ìjọba tó káàbù tó bá tó tá sí mi máa bù gbájúlù ẹ. o fẹ́ nà mí. bẹ́ẹ̀ ni. a ó dà péjọ sásọ ilé ọpọlọ wàá nà mí. iṣẹ́ kí n gbèdé ń ṣe náà àríṣẹ́ ṣunú ó fa arúgbó àyàṣe kàn ọ́tọ̀ inú ẹ̀ ń dùn. èmi èmi ló fẹ́ máa gara sílábà mi àódà kó wọn bó ṣe ṣẹlẹ̀ gbàgbé o. pé èmi mú arúgbó ara ṣiṣẹ́ ní èmi tí àwọn èèyàn ń pè ní gbọdọ̀ pé yọ̀ ń bọ̀bọ̀ ṣé ìwọ yẹn rẹ́bí tó bá fún ògbóró tó yẹ kó gba ìlú bí àwọn èèyàn kan bá fẹ́ fẹ́ jó fi àwọn ènìyàn jẹ́ odidi gíráduwéètì ẹ bá ka mú agbójẹ̀dì nínú ọdún ẹ wọ́n ìgbà lòdù ẹjọ́ wọ́n tún gẹ̀rọ sí èmi ìyìnbẹ́ ni mo tọ́ka ọdún ẹ. bá mi gbọ́ mi jàre kọ́kọ́ sí i la. èmi kan lọ́tọ̀ yọ̀ ń bọ̀ bọ́ yọ̀ ń bọ̀ bọ́. bàbá mi gbẹ́wọ́. dùkà lulu dogalulu káàkiri fi àwọn graduate graduate ìwà eh. dáfodò tó wà ká mú àgbọn eh. náà dùn ẹ. Eh. ọ̀dàbẹ́lẹ̀ dẹ̀ sọ̀rọ̀ gidi àríṣẹ́ iṣu níṣẹ́ ìwé ló ń ṣe kiri wèrè máa gara sí mi ó máa kà bùkù èmi kò wà lé fún ẹ ah, èmi kò máa gbọ́dún hmm. báyà ló mọ̀. wọ́n bẹ̀rù látara mo ní mo láìkẹ́ ó sì wá yóò fáìn náà kò yẹ báńkì mo ti ṣiṣẹ́ but mo fẹ́ lọ sí Amẹ́ríkà ní next week mo pè tí n bá bẹ̀ bá ti gbọ́ so màá lè gbé wọlé ó ti yẹ torí pé kọ́lọ̀ kọ́lọ̀ ẹ̀kọ́ ló ń lò yìí o ó yá kọ́lọ̀ wọ̀ ni o but tó bá dọ̀hún yẹn kọ́lọ̀ ìgangan wà á rí best of color of life is so ti yẹ so alpha. dá mi lóhùn náà ibà mo bá sọ̀rọ̀ ní olè ń sẹ́nu ń sẹ́nu rárá o. báwo kí ló ń ṣẹlẹ̀ kí ló ń ṣe ń bí pẹ̀lú ilé kí ló ṣẹlẹ̀. wọn pa ọ wọn ń ṣe ìpolongo ìrere fún mi ni wọn láwọn ń pín visa pé tí n bá ti wọlé sí amẹ́ríkà pé kọ́lọ̀ mi gangan á ṣẹ̀ṣẹ̀ wá jáde. Ah. ṣé pásítọ̀ lẹ́yìn ni àti pé chọ́ọ̀chì wo lẹ̀ ń já fún. ọmọ tá a mú ah, sí ní. olùbéèrè akọ òṣìkò nìyẹn. Ah, torí bẹ́ẹ̀ ṣe ń bá mi sọ̀rọ̀ wà láìpẹ́ ọ̀ṣọ́ṣù. ọ̀rọ̀ yóò yé mi ẹ̀yin pẹ́jọ́ yìí máa ń ṣe visa fáwọn èèyàn because mo ń lọ sí America next week but mo wò pé tí ma ti bá a sọ̀rọ̀ nsìn tí ma ma dé America around three months or six months ma ṣe pálí tiẹ̀ náà a lè wọlé because mi fẹ́ fóyìnbó. jọ mo ń tó sọ̀rọ̀ mi yìí mo bí mo kú mo dáhùn jùmọ̀ kò yé mi wá ti dàrú. ẹgbẹ́ náà gbogbo gbogbo gbogbo náà ṣé òwò rẹ dáadáa ni ṣé òwò rẹ jẹjọ rí pé òun ta rárárárárá wọ́n clean in fact wọ́n gangan ni definition of ugliness. ìyàtọ̀ la amẹ́ríkà. o ṣe rí mú yàn rárá ni òwò rẹ dáadáa ni òwò rẹ mi ni. Eh? kí la fi yàtọ̀. bẹ́ẹ̀ni sọ o nonsense question awa wi tọ o o o o wà lábí. bí ibi igi ewé dúró lè imagine. precisely ṣe mo kó bèrè ní ṣe mo kó idiot ní ọ̀dẹ̀ òpónà wí tọ́ kó sọ sísọ̀tún lórí burúkú yìí. Ah ní sars burúkú sọ́wọ́n pé dọ́sì nàìjíríà yín òun ló fa eléyìí amẹ́ríkà it's not like that. bẹ́ẹ̀ni sọ́ọ̀kù lẹ́yìn ni ta fún ìwọ janki. èmi international tí mo wọ plane jáde wọlé sílò òyìnbó. ìwọ janki ìwọ jọ sí ọgbọ́n fáìn tó mi so fáìn tó mi. ẹ ẹ so so fáìn tó mi eh, eh, eh, ó yá. àwọn tóbi tó wọ socks wẹrẹ wọ àwọn oníta fún ẹ ìwọ tó olórẹ mi àwọn ah, àti police station wọn ẹgbẹ wọn lórí lórí burúkú lórí kiri ṣe ṣe mo jalè ni láì jalè yé láì yé láì jalè aládùúgbò aládùúgbò ẹgbẹ mi o ó yá jọ ó yá jọ. ok ok ẹ sọ ojú aláàdì kí ló dé ẹjọ́ ní òfó sínú mọ́tò yìí o mẹ́fẹ́ wàhálà o ẹ máa rẹ̀ fẹ́ òsì mọ́ ẹ méjì yókù mi o. má bàyàn fa wàhálà má bàyàn fa wàhálà o má bàyàn fa wàhálà o. mo ti gbọ́jà rí ọ̀gá mi madam madam owó ẹjọ́. mo rò kó wọ wèrè ẹ̀mí ló fẹ́ gbowó lọ́wọ́ mi àbẹ́ ń sinmi. òótọ́ ẹ̀ òótọ́ ẹ má bínú. ẹ má bínú bí sábẹ́ ẹ má ṣe bí olórí burúkú nìyẹn. wọn ni mo ti gbá mi ló má bínú. ìpínlẹ̀ òní ìpínlẹ̀ má ṣe nìyẹn kókó sí lọ. mi ah, ló má bínú olódùmarè mà ṣàánú mi ah, ẹ̀yin ọmọ owó ti ń dàjà rẹ. ẹ má bínú sà àdówó. ṣé ẹ mú gbó. àdówó lọ́wọ́. kí ni kí n má bínú ṣé bàbá yín lọ́ra ẹgbẹ́ sínú mọ́tò kò wá ṣé bàbá yín ò mọ́wọ́ mọ́tò kò yín nínú ilé àbí yá yóò mọ́wọ́ mọ́tò kò mí kò mọ mọ́tò kò yín. mọ mọ mọ máa já bàgì yín o. jọjọ wúmọ ní èsì yóò kẹ́ pẹ̀lú tèmi jọ fèsì wọ́láǹtì yẹ jọ mo bẹ̀ ẹ́ bẹ́ẹ̀ ni máa já bàgì yẹ. fọmọdọmọlẹ náà kí ló kẹ́ bàgì yẹn. wíwá sí mi. àbúrò burúkú lélẹ̀. wọ́gàn olówó burúkú o. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni yé yé yé wọn náà dùbọ̀lẹ̀ sítá mi gan yé o. ọmọdé àrùn kí ló ṣẹlẹ̀. ọ̀gá mi o yé yé yé yé yé yé ọ̀gá mi o ìràwọ̀ mi mi kò yọ lọ́dún mi ti ọ̀sẹ̀ lélẹ̀ bí ṣe ẹ ẹ bílẹ̀ náà ẹ jẹ́ kí ẹ nílẹ̀ ẹ jẹ́ nù. ọ̀sẹ̀bọ̀bìnrin náà ọ̀sẹ̀ jà ọ̀sẹ̀ jà ọ̀sẹ̀ jà ọ̀sẹ̀ jà ọ̀sẹ̀ jà ọ̀sẹ̀ jà ọ̀gbani ọ̀wọ́jú ọ̀wọ́jú àṣẹ àpàtẹ àṣẹ àpàtẹ àṣẹ àpàtẹ àṣẹ àpàtẹ ọ̀gbọ́bìnrin náà ọ̀gbọ́bìnrin náà jọ̀gbọ́n ọmọ ẹ máyàrá mi o wàhálà ọmọ ẹ máyàrá mi o. Eh, kúkà gbọ́dọ̀ tẹ̀ ń fẹ́ sáré yọjú sọ̀rọ̀ ẹ̀ nìyẹn ọ̀rẹ́ ẹ̀ wò. àlìmọ́ àlìmọ́ àlìmọ́ ò lè wá bí wọ́n ló máa lọ gba lọ́hùn. wọ́n mi máa ń wá bíi mo lè ní kémi náà dẹ̀mọ̀ kí reciprocate kémi náà lọ kì í lé fún mi lọ kì í. ẹ eh, ẹ o fẹ́ gbé mi mọ́ra ó bẹ́ mi lẹ́nu gbogbo géèmù ranu tó ń pè yìí ni ìwọ fẹ́ gbé mi mọ́ra o ti rí ìyá ọ̀dẹ̀ àbí màámi ẹ̀ jókòó èmi yàtọ̀ sí yẹn o gbọ́n tí mo sọ fún yẹn o tẹ̀ta tí ẹ̀ ni mo bá fẹ́ rí ẹ kó wá síbí báyìí o gbọ́n tí mo sọ fún yẹn. mọ́mí mo ní mo fẹ́ lọ kó rẹ mi ẹ̀ rẹ̀ ń béèrè. Ah. mo náà lè lọ fún ẹlẹ́tí náà ló tún fẹ́ lọ jà bí èṣù náà ní ògiri oko. Ah, màámi èmi jẹ́ntúlẹ́dí ni mí o. àṣàlọ́wà ah, tó kọ́ gan mọ́ pé òun ṣe jẹ́ntúlẹ́dí ọ̀dọ̀ àmà mi mi ti born again mi ò já mu. ìwọ born again born wùrùwùrù ìwọ ìjì bó bá wọ̀ wá lọ ṣọ́ọ̀ṣì ṣọ́ọ̀ṣì máa gbin náà ni. rúkà ó lè bọ́ tànú léyìí ọ̀rẹ́ ẹ̀ tó bá fẹ́ wá kó wá sínú léyìí jẹ́ dojú kan jùmọ̀ o tẹlifíṣàn. ẹ wo ìyá rúkà ọjọ́ kan mo kàn máa gbà wípé ìrìn ẹbí mi o akọkọ tí ẹ dídú akọ gbàgbé pẹ̀yìn lẹ́bí mi o gbogbo kọ̀mándì kọ̀mándì. gbogbo tó o ṣe fún mi o máa ṣerú ẹ̀ fún ẹ. ẹ̀yin náà ti ṣerú ẹ̀ mẹ́yàn kan náà ni ah, àbí báwo dẹ̀ ni. èmi ò ṣe báyìí fún ìyá tèmi. ọmọ àpéjọ àpẹ́ ọmọ lásán èkejì ajá bí ẹ bá wí kú bá mọ̀ sọ́dọ̀ nǹkan kọ́lọ̀ má fún mi lọ́mọ gó bẹ́tà ẹ̀. ẹ ẹ kọ́lọ̀ má fẹ́mi gan ja gan tẹ́lẹ̀ mi ò understand ìjà rẹ̀ wọ́n ń tẹ́kọ̀ ọ̀dà ọ̀dà ìjà máa ní ọmọ láàrin lójúmọ́. gbogbo gbogbo kọ́máǹdì tẹ́ ń mi kò bẹ́lẹ̀ dà mí lọ o èmi àgbà yìí pé ilẹ̀ bí mi lọ́dọ̀ kan o màá gbà yìí pé ilẹ̀ bí mi o ìyá ah, ah Yalika ẹ ṣọ́ra yín o ẹ kí ni kí ẹ ti dàgbà ẹ wá lọ jókòó sí ẹ ti dàgbà ẹ ti dàgbà jàre ẹ̀yin báwo. àwọn ọmọ ìlọsọ́dà MC wọn bá tiẹ̀ jẹ́. MC kí ni èyí tó jọ MC lọ́wọ́ máa mú yín rẹ̀ ẹ̀yin báwo old school ní MC kí ni. ló bá ṣe díẹ̀ ká wá tún lọ. ọ̀gá mi agbójú ẹ̀dí mi lè mú tán mo jẹ àmàlà yìí mo yó tẹ́tẹ́. a ah, ò ń jẹun. bẹ́ẹ̀ ni o. wo nìkan jẹ àmàlà mẹ́fà. ọ̀run <laughs> ó ti mọ́ mi náà lọ́sọ̀ọ́dọ̀. <laughs> tó ń bá wọn ní olórí kúkú ẹ̀ ló gbọ́ létí àná ṣọwọ́ ò ń ṣe èrè ṣọwọ́ ni tó mo kọ́ ló gbọ́ mi létí àná. kẹ́sì yé olóòtú yé yé bẹ́ẹ̀ kọ́ ó gbá etí ẹ aa ah, mo fẹ́ fọ́gò. a ní ọdún ìfúnni ìfọdúkà ní kò fi lọ́wọ́ ẹ̀jẹ̀ rẹ. sẹ́mi sọ pé sọ pé bàbá kí ni sùúrù kiri. ìfà gba etí ẹ̀ mọ́ ni wà á dákú. wọ́n bá ní ma kò fẹ́ kú. ẹni sùúrù ẹni sùúrù. fi kò tẹ̀mí lẹ̀ fi kò ní ilẹ̀ fi kò ní ilẹ̀. ọ̀gá mo fẹ́ pààyàn. ẹni sùúrù jà ẹ́ ẹni sùúrù jọ ah, kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ jùlọ kí ni gbogbo eléyìí báwo la dájì. dájú wa bẹ ah, àwọn tó ń jẹ bẹta díẹ̀ díẹ̀. èwo ni familiarity gbèrè èwo familiarity orí burúkú kan jubilẹ mo ní mo sọ fẹ pé nǹkan mi lè sọ wá lórí mo ní sọ mi lè lè sẹ ẹ ni mo mọ rí à ah, ló ṣì yẹ o mẹni rí mo rí nà o mẹni rí tí èèyàn ńlá ni wọn o ah, mo mọ rí nà o ṣì yẹ. wàá rò pé torí pé jóbìnrin àbí. wà á gbẹ kí gbọ́dọ̀ pé tí bá gba ẹ mú. sori tó tún dán o. tí bá gba ẹ mú. bàtà lẹ. tí bá bò ẹ. tí bá bò ẹ. Adọ̀tí ẹ̀ sọ́ni kó ní ọmọ ọmọ wẹ̀rẹ̀ yìí ló ń bá ẹ̀ wá sí lọ́kùn. ẹ kúlé dájú láti sùn ẹ pọ̀lẹ́ láti sùn bí akíndà má jẹun má jẹ nítorí nǹkan tí mo rà fún yóò gbọ́dọ̀ tutù dádì dádì mo rà á ọfọ́fẹ́ gbóná bàjẹ́ dádì. dádì. a ti wáyé pa máa rí bẹ́ẹ̀ gangan là ń rí ah! àyànmọ́ ògùn orílẹ̀ lẹ́jọ́ ẹ̀dá kan tiraka ní àkọsílẹ̀ ẹni tí dúró. àgbákò ayé. má bọ̀ báyìí jẹ́ ká jókòó wa. Ah, eh, dádì nìyẹn dádì ti lọ ti lọ sinmi tí wọn ti fà wálẹ̀ ẹ ṣe gan thank you àní fírú ẹ gbà o. Ah, àmì àmì olóòfẹ́ eh, rìn mí ṣé kò lè. Um, lóòótọ́ mo fẹ́ rí ẹ Um, but ó le gidi gan lọ́dọ̀ tèmi bọ̀ lọ́dọ̀ tèmi ò mọ̀ ó lè má le. Ah, kí ló dé kí ló ṣẹlẹ̀. ẹ kò sórí nígbà tí èmi àti ẹ kọ́kọ́ pàdé yẹn ṣe mọ̀ pé bíjà bíjà la fi pàdé and um, mo rí ẹ gẹ́gẹ́ bí obìnrin tó wà brave and very bold you know and látìgbà tí mo ti gbọ́njú mo sọ pé my kind of woman ó láti wà bold and brave you know just like you then mo tún wá take time mo wẹ̀ dáadáa ó ní àwọn kan tí mo máa ń like lára obìnrin you are light in complexion ẹnu ẹ ò tóbi jù you know gbogbo ẹ ṣáà moderate <laughs> ó ó wà okay so má jẹ́ kí n jẹ́ kí n sọ straight honestly mo like ẹ mo dẹ̀ fẹ́ kí mi àti ẹ máa ká date hàn kí ló wí wọn mi ò lè ọ̀rọ̀ yẹn ò sink mi mi gbẹ rárá kí ni nǹkan tó sọ ń sìn kí ló sọ kí ló ló ṣẹlẹ̀. no má bínú. ẹ ṣé mo sọ pé mo ti ń bínú ni wọn mo ní fẹ́ kó repeat ara ẹni kó lọ straight kí ló fẹ́ kí ló ṣẹlẹ̀. má bínú nǹkan tí mo ń tà láti sọ ni pé mo kò fẹ́ kémi àti ẹjọ́ máa jókòó ká máa sọ̀rọ̀. ẹ àti máa ń sọ tẹ́lẹ̀ kí ló tún fẹ́ sọ lójú ìta ti ń sọ tẹ́lẹ̀ lọ́rọ̀ òye mi ṣé ọkùnrin tó máa béèrè yẹn ni. ẹ máa sọ̀rọ̀ ẹ lọ mo ní ká máa gist ká máa gist lọ. ó ti pa ìyè mọ́ mi rìn. ọ̀rẹ́ ìyá mo ti gbọ́ ẹ̀ mo ti gbọ́ òògùn mo ní mo ti gbọ́ sẹ́ẹ̀. mọ nǹkan tó ṣẹlẹ̀ máa máa rò rárá o tó bá yá mi máa fún ẹ lésì hmm. ok máa bẹ́ẹ̀ sọ̀rọ̀ létà ọ̀dà wọn. sugar yìí. Hmm? Ami, báyọ̀ tó jẹun sọ̀rọ̀. Hmm. Ṣé lórí fóònù? Lórí píngì. Hmm? Tó bá yá ẹ̀ máa mọ̀. Tó bá yá màmá mọ̀, wá ń bí wa. Tó bá ti ń ṣàbòsí lọ máa fọ́ mú my hobby, I'm a boy is my choice, wá ń bí. Ṣé wọn kó mo mọ̀ ẹ́ dáadáa? ẹni tó bá máa ti lo olùnàgún mọ́ àwọn ló máa máa ti lo ẹ̀ ní tó bá ń ṣẹlẹ̀ jẹ́ ń tètè mọ̀ jẹ́ ń tètè mọ̀ kí n lè mọ̀nà tí máa gbọ́rọ̀ mi gbà. ìyá rúkà mo ní tó bá yá ẹ máa mọ̀ ẹ máa mọ̀ yìí pa. Hmm, jẹ́ ká má gbà lórí ọmọ yìí. gbogbo pápá tí ń kún yùmùyùmùyùmù báyìí òun àti kan títí bẹ̀rẹ̀ nìyẹn kọ́lọ̀ ṣàjẹkẹ́lẹ́ ìgé olúwo nkoko kọ́lọ̀ ṣàánú gbogbo wàhálà ẹ̀kọ́ tiẹ̀ kóònù ayé mi kókó kọ́kàn mi tiẹ̀ balẹ̀ abímọ ẹyọ ọkọ bíbí ìgbà tá a bọ́gọ́rùn ọmọ ni kọ́lọ̀ ń gbà mí lọ́wọ́ orúkà o èṣù mo bí lọ́mọ o èṣù mo bí o ah ẹbẹ wọn bá lóyún báyọ yẹ ká máa ṣàdúrà ni kọ́lọ̀ má jẹ́ kéèyàn ṣàgbákò orúkà tèmi àmọ́ lágbára ọlọ́run ọkàn mi máa balẹ̀. kí ló ń ṣẹlẹ̀ náà mi láìkì bó ṣe ń wo kí ló ń ṣe ẹ̀ náà mi láìkì sáìdẹ̀ tí mò ń rí yìí because tí n bá gbà tẹ́lẹ̀tẹ́lẹ̀ o máa rọtí o máa ra sìgá o máa ṣayé a máa gbádùn ara wa òkàndé lọ kákò tó ń kákò yìí sí mi láìkì ló ṣe ẹ̀ náà sọ fún mi náà rúkàyà ẹ̀hẹ̀ tí bá pẹ̀ bẹ́ẹ̀ wàá wojú mi bí àwa jẹ́wọ́ bí àwa sọ̀kan tó ń wọ́rí ẹ̀ fún mi ń sìn kí ló ń ṣe báyìí bá mi sọ̀rọ̀ náà. Ah, mọ́mí ẹ káàbọ̀ mà. Ah, ṣé kò sí. ẹ wo bẹ́ẹ̀ dé o ti ẹ̀ pay mi because àtẹ̀kọ́ mo ti ń bẹ rúkà me kó bá mi sọ̀rọ̀ pé kí ló ń ṣe kí ló ń ṣe kí ló ló kàn dọ̀ ọ́ ni bí wọ́n ti bí àtẹ̀yìn bá ti bá mi bá sọ̀rọ̀ bóyá ó máa gbọ́ mi mọ́kọ́ tó ń ṣe náà. ń gbọ́ kí ló tún dé rúkà kí ló sọ anything fún mi mo ti tẹnu tẹnu bá sọ̀rọ̀ bá sọ̀rọ̀ látẹ̀kọ́ kàn dọ̀ mi ni. ojú mi rúkà yàtọ̀ ń gbọ́ kí ló ṣẹlẹ̀ mo ní kí ló ṣẹlẹ̀ lúkà sórí gbogbo ohun tó ṣẹlẹ̀ pátá kò sí ìtẹ́mi ò mọ̀ o ti yóò fẹ́ rúkà nígbà tó yóò fẹ́ kí ló dé tó ń yọrọ lẹ́nu ṣé o lè sọ fọ́ọ̀rẹ́ kó bẹ́ẹ̀ sọ fọ́mọkùnrin ẹ pé o ti yóò fẹ́ tí wò bá lè bá sọ fún ara ẹ ni bọ́ọ̀rẹ́ ò bá dẹ̀ lè sọ àbí wò lè bá sọ mo lè bá sọ̀rọ̀ kò sí big deal ní ẹ̀rọ kò sọ anything fẹ́ mi. mo bí ọba tiẹ̀ wá sọ fún wa bí ọba tí kò gan alábòsí nìyẹn ṣé òde òde kò yẹ kó mu rí ọ̀rẹ́ ẹ̀ tán kí lẹ̀ ń ṣọ̀rẹ́ fún mo béèrè èmi tí mo já arúgbó yìí gan mo gbọ́ tó ń ṣẹlẹ̀ pátá ni mo mọ̀ tí ọba wọ ẹ̀fẹ́ mi ní nọ́mbẹ̀ o kẹ́mi gbadago kí n ṣàlàyé fún pẹ́tò ọmọ mi ti yóò fẹ́ o ṣé o fẹ́ ṣe àbọ̀ òṣe tó bá dẹ̀ lórí ń bá burú kó lè tèrè síwájú tó bá dẹ̀ lóun fẹ́ ṣe kí n fògùn fún kíní kó búra ògùn fún mi pé ó ní fọwọ́ mi nílẹ̀ o àbẹ̀wò ni. màmí ẹ dẹ̀ tún sọ̀rọ̀ báyìí ah, ah, ẹ ṣàmúrò ọmọ tẹ bí ẹ mọ̀ mí náà ẹ mọ̀ wípé tí bá ti sọ fún ọkùnrin pé mo gbọ́ mo gbà ah, màmí ẹ mọ̀ pé gbogbo nǹkan tí mo ní pátápátá gbogbo ẹ̀mí mi ni máa gbélé ọmọkùnrin yẹn lọ́wọ́ ẹ mọ̀ náà ẹrú dẹ̀ ń bọ́ mi àyà mi já ẹ nífẹ̀ẹ́ kí lè dàbí yẹmí tó já mi jù lẹ̀ inú mọ̀ náà ẹ wò má mi ẹ má jẹ́ ń parọ́ tàn yìí mi ní ọ̀fọ̀. ọkùnrin ò rí bákan náà ọmọdé tó ọmọdé ló ń ṣẹ̀yìn méjèèjì sórí ohun tí ó da lójú èèyàn kan téèyàn kan rí pé à ah, kíní yìí ò da wúrà màní lójú ẹlòmíì ṣèbẹ́yìn olóyè kọ́bílẹ̀ lè má sọ pé one man food is another one poison àbí ìtẹ̀yàn kan jẹ tó ní gẹ́gẹ́ bí oúnjẹ ẹlòmíà dẹ̀ rí àrí bí ìgbẹ́ mo jẹ́ ǹsàn kankan fún ẹ èrè dágígbé èrò tètè gbé torí màlà ń fèrò ẹbí gan ti ń lé mò ń rọ́jú ni tó o bá yẹ ti wá kọjú káyọ̀ kí bàbá yẹ ti yẹ ẹ̀sìn máa lọ fi ẹ́ fún o. ẹ mọ́ mi ah gẹ́gẹ́ bí mo ṣe sọ tẹ́lẹ̀ ẹ̀rù ń bà mí torí ọkùnrin ni kò dẹ̀ sí nǹkan tí ó mọ nínú mọ àwọn ọkùnrin náà. ṣó rí ọkùnrin yàtọ̀ sọkùnrin má torí pé Yẹmí ya olórí burúkú ara ẹ̀ ó ti wá mí kó gbọ́ ọkùnrin náà lórí burúkú àwọn kan wà ọlọ́run ọlọ́run fi ìbẹ̀rù ọkàn ó fún wọn tó máa rí obìnrin bíi wúrà tó máa gbóbìnrin gẹ̀gẹ̀gẹ̀gẹ̀ àwọn kan dẹ̀ wọ́n ti gbó ṣùmì ṣó ráwọn tó gbé ṣùmì yẹn ní ṣàgbákò wọn lágbára ọlọ́run wọ́n máa tága tí wọ́n síwájú ni o

tá à ń rìn tá à ń pàdé ní kókó tá à ń fàyà lu àyà lẹ́lẹ́dàá wọn ń gbàbọ̀dé bọ̀rọ̀ àwọn kan bẹ adá wọn bẹ́ẹ̀ ni koran ni wọ́n ó máa wò ẹ ta ọfà títí títí ṣùgbọ́n kò ní ràn wọ́n bá a ti dá wọn ni o. bàbá ó ti sú mi mo ti jáde mo ti kiri kékeré mi ìrẹ́yàn kankan. <sighs> fọkànbalẹ̀ tìró ńlá lélẹ̀ tìró gidi ni bó o bá ti wẹ̀ tán lówùúrọ̀ lákòótó àyè tó o múra tán bó o ṣe máa múra tó o ṣe máa ń hun àwọn èèyàn tó ń hun ọkùnrin tó ń hun obìnrin bá mi lè fẹ́ẹ́rẹ́fẹ́ tó lè fẹ́ẹ́rẹ́fẹ́ kò di dandan kó o jáde o kò dandan kó o bọ́ ta o gbé mọ́tò kó o ń ṣeré káàkiri jókòó sínú ilé rẹ ẹni tẹ́lẹ̀dá rẹ ti gbàbọ̀dé tàbí ọkùnrin tẹ́lẹ̀dá rẹ ó gbàbọ̀dé yóò wọlé tọ̀ ẹ̀ wá. bàbá ṣé pé tí mi bá lọ síbi kankan tí mo wà nulẹ̀ ẹni tí a forí ko á wá. yóò wá bá ọ yìí là ń pè lóògùn n tá n pèlè wí tá n pèlè gbò nìyí sórí tó bá ti wádé tó ti bẹ́ẹ̀ sọ̀rọ̀ ìfẹ́ tán wọnú bá mi tẹ́ ẹ lọ́rùn fi ohun gbogbo tó o ní pátápátá fi tẹ́ ẹ lọ́rùn fi owó ẹ tẹ́ ẹ lọ́rùn fún gbogbo ohun ní ẹ pátápátá fi tẹ́ ẹ lọ́rùn tó bá ṣe pé lọ́la òde yìí kan náà ló bá fi lọ́ọ́ ipò ń fẹ́ rí hòhò rẹ̀ á yọ̀ǹda fún un. alágbára gan tábà ẹ̀ṣẹ̀ mọ́ra àbúrò yẹn lè. ẹ ṣẹ̀ṣẹ̀ mọ́ra ẹ ṣẹ̀ṣẹ̀ mọ́ra nìwọ́n rò ìwọ ọmọdùgbẹ̀dùgbẹ̀ ẹrù tó òdì sókè tí ò gbọdọ̀ já. Ja o ò màdì tún ńlá ẹrù tó di tí o gbọdọ̀ fọ́nká tó bá fọ́nká tí ó padà wàá kó báyìí tẹ́ ẹ lọ́rùn pẹ̀lú gbogbo ohun tó bá béèrè fún kára rẹ̀ balẹ̀ balẹ̀ pẹ̀sẹ̀. Ah, bàbá òótọ́ ni o dùgbẹ́dùgbẹ́ yóò gbọdọ̀ jálé mi lórí ó ṣe wọ̀ ẹ wo kó lóun ò fi ara mi gan máa fara mi fún máa fún ní gbogbo ẹ̀tàn ni. wá wò lẹ́yìn ọjọ́ karùn-ún tẹ́ ẹ ti ń wọlé tẹ́ ẹ ti ń jáde tẹ́ ẹ ti ń wọnú ara yín tẹ́ ẹ má jẹ́ ó ṣàn jù jẹ́ kó dààmú gẹ̀ẹ́ jẹ́ kó dáa kó jù ú kó lè lọ síbi tó ràn nígbà náà ó dà kí n lò ó ta tèrò ń pa. bàbá ṣé tí ìbáṣe máa ń po yẹn àwọn aṣíwájú ẹ ti mú dídùn kó mu tíì yìí tí ò bá fẹ́ mu gan máa fọ́ọ̀sì ẹ̀ mu ó máa mú bàbá ẹ ṣe gan mo dúpẹ́ sá ẹ wò ẹ gbádùn mi pẹ́pẹ́pẹ́ mọ̀ pẹ́ lọ́mọ kan tó dáa. kò tí ì fún o rí i dájú pé o kò tí ì yí o olódùmarè ò ní padà lẹ́yìn ẹ̀ ayé náà ò sì ní padà lẹ́yìn yẹn èmi náà ò sì ní padà lẹ́yìn yẹn. ayé wọn wo ṣebí wàá dẹ̀ ṣe sùúrù ṣáàmù bí gbogbo nǹkan ṣe ń lọ pé àdébá wọn nílé àtàjọ ń bọ̀ ni. ọ̀gbẹ́ni wò dẹrun ẹbẹ mi ṣe wọn ẹ má di dá wàhálà tèmi alẹ wo sọma fi mi ṣe lọ bẹ go call mi ṣe one thousand eight for three hours ni mo ti di mo ti rí ibẹ owó mi ti wọ six thousand eight dọ́là fẹ́ bàyẹ̀ wọn jẹ́ ń ẹ ṣe ó bọ̀ dájọ́ ọ̀kẹ́ ẹ ẹ ní sùúrù ah, bàbá ẹ ní sùúrù náà àwọn náà wà ṣeré ń bì bí almost five thousand already. ti gbá ẹ ń disturb fún mi ẹ kìíní kan kìíní kan ti gbá ẹ kìíní kan ṣàwọ. ẹ ṣàyẹ̀wò ẹ jọ sùn ẹ dúró náà ẹ lọ wà láwọn. stop stop wow this noise. jọ iye mi jọ má bínú sórí àwọn ológun búkú méjì yìí àwọn mú àwọn ìsẹ̀mí ní ọwọ́ nù wọ́ọ̀kù tó monday anybody délé bàtẹ́ mi jẹ́ ẹ eh, ibi mi ti bọ́ ọmọdé mi ti bọ́ ayé yìí ọ̀gá mi bí ẹni ọ̀gá mi for almost three hours àti yí bẹ́ẹ̀ ẹ ah. eh, ọ̀gá mi. Ah, madam we are very sorry we are sorry to disturb you in this area okay. Um, we came to pack some luggages here. They came to us that they need yeah. our service. Yeah. And we've been here for the past two, three hours. Yeah. They're not doing anything. Sorry, brother. Omo yoruba ni mí. Ṣé ẹ lè jọ́ Oh ẹ má bínú mi mọ̀ pé yorùbá ni. ọmọ olórí alọ̀gá. bẹ́ẹ̀ ṣe jáde tí ṣe stop ẹ̀ mo rò pé ibo ni um, àwọn lọ́wọ́ bá wa wọ́n làwọn fẹ́ ká bá wọn kẹrù bíbáyì adẹ̀ dé bíbáyì kọ́ṣí gate ká kẹrù ta fẹ́ kó wọ́n dáhùn wọ́n sọ pé àwọn dúró dé yàn àwọn dúró dé àwọn dúró dé adẹ̀ ti lò tó bí wọ́n à bíbáyì ó dákọ́ fún wa lówó ká máa lọ pé àkẹ́rù mọ́ ọ bẹ̀rẹ̀ sí ní pariwo. sorry brother ilé tèmi lélẹ̀ sẹ́rí mo gbọ́ wípé wọ́n fẹ́ kó kúrò ní bíbáyì àná tó dẹ̀ fẹ́ kó kúrò àárọ̀ ni mo gbọ́ wípé wọ́n ní accident. ṣé ó tọ́ nìsín oníyìnbá ń ṣẹnu bla bla bla bla bí pé wọn ní kọ́ ló mọ̀ ọ̀rọ̀ sọ. jọjọjọjọjọ <laughs> lówó búkú jọ tó rọmọ dá sí tèmi ẹ bá ti rù á ti mọ̀ fi wé mu gbó mu di adíyàn fi èmi gan mu gbẹ. ẹ̀gbọ́n ẹ máa ní sùúrù gbogbo nǹkan kan lagídé ẹ máa ní sùúrù náà iná ìgbọ́n kan tó ṣẹlẹ̀ ń sìn. ẹ kí ló bá ayé sàkóso fẹ́ gbáyé rí lọ ní màdàmú fẹ́ tó ìfẹ́ intro ọ̀gá mọ́bìnrin jáde ẹ fẹ́ sọ̀rọ̀ sí. sorry brother ṣẹ́yìn lẹ gbé mọ́tò ìwà. oh yes mọ́tò mi ni. ó dàbẹ̀ ni wípé ẹ kàwé ẹ Ah, ṣe rí ọ̀gá mi tẹ́ ń wò yìí ní gbogbo Lagos state is only driver tó tó graduate ló tó gba eh, eh, up up degree. ẹ má dàá lóhùn jáde we are sorry once again ẹ má bínú ṣẹgbọ́. ẹ máa ní sùúrù o ẹ máa ní sùúrù o. jà ayé wo jà ẹ ní sùúrù jàre ọ̀gá ẹ̀ ọ̀gá ẹ̀ á. ẹ mú wa mú wa mú wa. báwo lè ní. a dúpẹ́ fọlọ́ òun ó ṣe díẹ̀ kí ló ṣẹlẹ̀. ṣáájé wa. a dúpẹ́ ó sọ pé mo á dúró dèmí rí kí ló ṣẹlẹ̀. you know nǹkan tó ṣẹlẹ̀ ni wípé eh, actually. Eh, kí ló ṣẹlẹ̀. ṣé wọn mú kàn ní kí wàá sọ fún ẹ pé mo ti gbà. mo ti gbà. ó gbà láti fẹ́ mi ó gba láti fẹ́ mi really oh my goodness <laughs> omi rẹ̀ ó ti gba láti fẹ́ mi ah thank you <laughs> ṣe ooo thank you. dùgbàdùgbà tó mi lókè o dùgbàdùgbà tó mi lókè o kó má gbọ́dọ̀ jábọ́. ṣe okay. yeah yeah mo wa okay. ṣé kò difficult láti get to by ra. no no not at all not at all. all right no problem ẹ jókòó. and it's a very beautiful and big place. It's ti Uh, well, mo sọ pé tí bá ti rẹ́dí àti jẹun máa jẹ́ kọ́ mọ̀. no problem ẹ jẹ́ ò fura panṣá jáná ajá ò fura ajá dìyó ẹjẹ ká fura dùgbàdùgbà tó mìíràn kó kó má máa jábọ́ dùgbàdùgbà tó mìíràn kó dùgbàdùgbà tó mìíràn kó kó má gbọ́dọ̀ jábọ́. dùgbàdùgbà tó mìíràn kó dùgbàdùgbà tó mìíràn kó. we want to hear you. She'll like it gbogbo mọ́tò tẹ park sí bíbá ló lovely mo like ẹ. alright tó bá like two thousand and twelve model ni kí ẹ̀yin mo gbé fún kó máa gbé lọ. kí ni màá gbé eléyìí lọ. ó kéré ní nǹkan tó lọ ń ṣe wò ṣáà ń bá mi for understanding lò sórí gbogbo nǹkan tó bá fẹ́ pátá ó máa tó ẹ lọ ọlọ́run rán mi sí ẹ ni mo dẹ̀ máa ṣoore fún ẹ àmọ́ oṣù mọ́tò tó ń wá káàkiri yẹn mi láìka ẹ̀ so ilé tó fi tẹ̀lé lẹ̀ alright. orí mi ẹlẹ́dàá mi orí mi ẹlẹ́jà mi mo dúpẹ́ o kò tó yẹ mo dúpẹ́ mo dúpẹ́ orí mi o. jẹ́ kí n wọlé kí n kan fún ẹ̀kì. kí ni máa gbé ní lọ ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé mo dúpẹ́. kò tó pé ẹ jẹ́ ká lọ. olúwa fọkànrọ́ fún yín o ẹ ní táwọn náà o ẹ máa lọ rí ẹ máa bọ́ rí o ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín o. lọ́jọ́ ibi bá ń ṣẹlẹ̀ o màmá jẹ́ ń bá wọn wà nílé lọ́jọ́ ibi bá ṣẹlẹ̀ lóde ẹ̀dẹ̀ mi ní kí o wà. yé orí mi bá fi mi rọ̀ ẹ́ má má gbà ó. bá ikú ẹ lè wọ má má gbà ó. má dúpẹ́. bá ikú ẹ lè wọ má má gbà ó. torí pé. ẹ ló mà. ayé o pé òun ò sọ gbàdọ̀gùn. mi ò tí ì jìnnà sílé. kí n padà. ó dà mà ó dà ẹ sùn. Ah. kí láǹtí yìí ní kí n padà fún ah, mo dárùn orí mi má máa takò mí ṣé kò ń ṣe pé máa sọ fún òun fún mi mọ́ èmi ní padà gbé mọ́tò yìí sá ni ah. ṣé lè yìí tún ní dìgò bí báyìí ti ẹ̀ padà kí n gbọ́n mi tó fẹ́ sọ mo ti lọ́lọ́run ló rún sí mi ẹ ló fẹ́ fowó sí mi. mi kí ìwà àpùn ìṣe yìí ní mọ́tò. ẹ wá wọlé ah, wá wọlé. ọ̀gá mi ti bí èdè ṣe ni. má wọlé wá wọlé. lọ́mọ sàánú mi délé. <laughs> ọ̀gá mi. ayé ń wowó. ayé wa owó nítòótọ́ o ọ̀gá mi mo kí ẹ o. báwo ni. mo pàpà ọ̀gá mi wíwẹ́ ti ṣe dírẹ́fà ní ibòmú ìkẹ́ àbí wíwẹ́ lákàṣiṣẹ́ ní sefron. ayé wowó. èèwọ̀ ọpẹ́ gbogbo tọlọ́run ọba ni ọlọ́run ọba ló yẹ ká máa fọpẹ́ fún hmm, hmm, mo ti kúrò lẹ́yìn tí mo máa ṣiṣẹ́ dráìvà sórí mọ́tò yìí ìkan nínú àwọn tí mo láǹfààní láti máa lò bó ṣe wù mí ni. irọ́ o. bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ jẹ́ ká fi gbogbo ẹ lẹ́fọ̀ lọ mo dẹ̀ mọ̀ pé nígbà tí o ti dà èmi àti ẹni ìgbà tọ́lọ́ wa gbàdúrà mi tán kò yẹ kí n sọ pé mo mọ̀ pé wá gbé ẹni ó fẹ́ gbé lọ sí báǹkì wàá wò fún ẹ àfi rí dáńfó tá a fi ń ṣiṣẹ́ tẹ́lẹ̀ mo fẹ́ kó ta owó tí bá gbà fún ẹ wàá fi kún iye tó bá ta dáńfó yẹn wàá fi ra dáńfó mi tí o màmá fi ṣiṣẹ́. èmi hmm. mo fẹ́ ra dáńfó tó tó kọ mi hmm. ó ṣara hmm. ṣé mo fẹ́ ka sanni sọlímẹ́ǹtì. àyẹ̀wò owó. ṣé o ìsọ̀lí mi ti àbí gíga sán díẹ̀ díẹ̀ kú ọ. ayé tiẹ̀ ti rówó mo gbé fún ẹ pátápátá ni. o gbé kò mí náà. pátápátá. ọ̀gá mi mo dúpẹ́ lógún o oh. ìtì ìbọ́lẹ̀ ìbọ́lẹ̀ mo ti dọ̀bọ́lẹ̀ ọ̀gá mi sí ọ̀gá mi. wọlé wọlé wọlé wọlé wọlé. tí o bá ti gbowó ní kò mí ọlọ́mọdé sàmánù ní gáràjì <laughs> mo fẹ́ gbà gáràjì èmi gan mo ti pẹ́. sàmà fà wàhálà. ah sweetie. Paulo, lọ fún ṣọ́ra akíní rẹ̀ kì í. gbọ́ o mad ni nǹkan ṣe ẹlọ́kọlọ ni wá ta ló ń ta ó dàbí kò ṣe èrè wọ́n tẹ̀lé ẹ láti lè yín àbí. ṣé èèyàn ọba o ò jà ní àná. ó dàbí kò ya wèrè ẹ̀jẹ̀ ta sí ẹlọ́kọlọ àbí ah. kí tu, túmọ̀ gan rúkì. kírù ni kírù kò ṣe rúkì wá ṣé tí wọ́n á tiẹ̀ ń tàn ẹ̀gàn kò yẹ kọ́kọ́ lọ ẹ jí àbá ti lẹ́yìn lọ́ọ́ ti ń tẹ̀lé ẹ̀ kódà gba àwọn fámìlì ẹ̀ ti ṣòrí burúkú àbí. Ah, ah. yẹ́ẹ̀ torí mi ò mọ nǹkan tó máa ń mú ẹ pé èmi lè wà lẹ́vù rẹ̀ mi ò mọ̀ lẹ́mi tí mo kàwé graduate mà wá fẹ́ irú wọ mo ṣí èrè ni tó bá sàsí mi gan kò ní work níwọ̀ tó yẹ pé wọ ọmọ ọ̀ta wàá múgò wàá pa wàá múgi wàá yọ first day tí mo mọ̀ ẹ́ ó gbé mi gbàjú nìyà kó o ti bá fẹ́ sílé kó gún mi pa àbí tí wọ́n bá ń tàn ẹ̀kọ́ yẹ kó tàn ra ìnáwó tó bá dẹ̀ ń ga ẹ̀kọ́ yẹ kó gàrùn tó bá gàrùn wo wọ́n máa bẹ́ dànù ni. ó dà ní kó ṣèrè èmi ni bébí mi ò ní dàgbà tó èbèbí ni mí pọ̀n mí pọ̀n mí kò fún mi lọ́mú mu bóyá jáde pọ̀n mi lè mi kó lè má wá sí gbèsè ayé mi mọ́ get out get out má gbá ẹ o má gbá ẹ gan jẹ́ jáde jọ. Get out! Get, get out! Olóṣì akúṣìbérò. Òun náà ni màá jókòó tì. Bírínà pásítọ̀. Mo ti débẹ̀. Wèrè. Mo kà. Mo kà. Má máa fẹ́ kún ṣeré léṣe. Mo kà. Gbogbo ètò ìṣe yóò ní ìdí ẹ̀ ara tí mò ń sọ fún ẹnìyẹn pé àṣepamọ́ ló wà kó sáṣegbé orígbà tí máa ń sọ fún kókó máa rọra ṣe bóyá ẹ̀kọ́ ló lọ ṣòwò fún sí pé à ìyàwó ló fẹ́ fẹ́ fọ́gò fọ́bẹ̀ màní bó bá yálé ṣùgbọ́ òun orin tí mò ń sọ bí ó bá dẹ̀ tún jẹ́ yẹn ó lè jẹ́ pé obìnrin kan ló lọ́ọ́ fagbé ọ̀mọ́ra bí wọ́n ṣe fagbé ọ̀mọ́ra lórí tí mò ń sọ ń gbà yẹn wípé téèyàn bá bá téèyàn ọkùnrin tètè fìfẹ́ wọn sọkùnrin yẹn kó mọ̀ pé onífẹ̀ẹ́ òun kó tó di pẹ́ lómi máa já kẹ̀mọ́ ẹ lọ́wọ́ àmọ́ èmi mọ kinní kan wò tó yẹ kó lóun bá sọ yí pé ọkọ ẹ̀ ló máa padà wá bẹ̀ tó ò nígbàgbọ́ ni. mami ìdí rántí kí mo sọ fún yín o ìrántí kí mo sọ fún yín pé ẹ̀rù ń bà mí láti sọ fún pé mo ti nífẹ̀ẹ́ torí ọkùnrin ni nítorí gbogbo nǹkan báyìí náà lẹ́rù ṣe ń bà mí ẹ̀yin náà ẹ̀wọ̀n nǹkan tó ṣe sí mi màámi ẹ̀wọ̀n nǹkan tó ṣe sí mi láláì jẹ́ pé bóyá mo ṣe nǹkan tí ò dá sí láláì jẹ́ pé bóyá mo ṣẹ̀ ẹ̀yin náà ẹ̀wọ̀n. Ruka èmi máa ń sọ tèmi fún ẹ déédéé mi rà la wà yìí ni kọ́lọ̀ má jàrí o àmọ́ tọ́lọ̀ ń fi ṣe èmi mọ̀ pé tí ò bá rí nǹkan kan kò ní sọ pé òun ò fẹ́ mọ́ rí nǹkan kan ni mo rẹ̀ kókò sógun tọ́lọ́run ò lè ṣẹ́ tó kò bá jẹ́ tọ́lọ́run tọ́lọ́run bá pè lọ́kọ ẹ ọlọ́run máa ṣe ogun yẹn wọ́n mú wá wá bẹ́ẹ̀ lágbára ọlọ́run lúkà jọ tó yọ ọlọ́run. ẹ wo wa mi mọ rí ẹ mú ìbọn rí alátiṣe mẹ́wàá ti ṣàárẹ̀ kò sí problem. bí báwo lúkà wọn máa ṣe nǹkan tí ò dáa wọn máa ń kìlọ̀ fún ọmọ yìí wọn máa kó bá mi wọn máa kó bá mi àfa dẹ́mi dẹ́mi lórí lúkà má dán má dán ọkọ̀ burúkú wo lúkà wọn máa ń pariwo wọnú ọlá. Adédàpọ̀. Ìfẹ́ tí mo ní sí ẹ rí ò ní mẹ́. kí ló ṣẹlẹ̀ ó ṣe jẹ́ òòlù prepare tí. kí ló tún jẹ́ kọ́ ọmọ yẹn ṣe náà. anything for you you are special you know. mo ṣe rẹ. ah o tún wá lọ prepare lókè. Okay kò ń ṣòkè mo kàn lọ ṣe special kódà kọ́ ọmọdé máa ṣe mo nífẹ̀ẹ́ ọkọ mi are you okay. yes darling i'm fine right. i'm very fine. ìyàwó wa òkè ó tún ti tù. náà mo kàn fẹ́ sọ pé um, kò gbóná jù náà ni kò ṣe kàn. Look what's there hello lukẹ ọgbẹni farabalẹ̀ o wọn kì í béèrè pẹsẹ lọ́wọ́ ah! ó lọ ṣe bí mara aláìkó larí mọ́lẹ̀. àwọn burúkú ni yàrá ìjà wo àwọn ṣe pé a máa dájọ́ yín gan ìsinsìnyí náà o ṣáà ti. ẹgbẹ́ ìjọ ní sùúrù mo fẹ́ ìdílé ní sùúrù. bó ṣe wáyé kó kọ́pẹ́ pẹ̀lú ìgbélé tí kò ṣe fọ́lẹ́wọ̀ kó nìde. stand up dìde máa lọ bá. ẹgbẹ́ ìjọ ní sùúrù ẹjọ́ kò mú sí ìyẹn jọ. Ah, ṣé o máa dì ní tí ìwèrè wo eléyìí tó mu láyà ẹ̀ ò tí tò ní. ó ti lọ sáà àwọn lọ́sàn-án láti mú tí ní ẹ̀kọ́ ah! kò tí jẹ́ kó

wọ́n láti mọ. bàbá kò bá mutí. ta ni O mutí. kò mutí. kí ló dé tí ò mutí. Ah, bàbá ó fẹ́ mutí yẹn náà ni báwọn kìdínápá ti ṣe débi ó ṣe gbé lọ nìyẹn bàbá. o ní láti mutí ni o. Ah. gbogbo ọ̀nà tó o bá lè sá gbogbo eré tó o bá lè sá tí o fi mutí mi kó wá o bó jẹ́ ibi tí wọ́n gbé e lọ kó o po tíì kó o gbé e lọ bá ń bẹ̀ kó mutí o láti mutí ni o bí o bá mutí wàhálà dé ìṣòro dé o. Ah, bàbá èdè ìṣẹ́nu mi mi mọ́bi tó gbé e lọ. tó o bá lè rí ọ̀nà àbáyọ kan ṣoṣo tó wà ńlẹ̀ fún ẹ lọ́wọ́lọ́wọ́ tí gbogbo ìyá fi dẹ̀rọ̀. bàbá ẹ kí lọ́nà àbáyọ. o ṣeun farabalẹ̀ kó o gbọ́ mi ọ̀nà àbáyọ kan ṣoṣo ni pé kúrò náà fún ara ẹ padà délé ìwọ wọnú ọlá tó bá ti wọnú ilé ṣé o rí tíì tó wà ńlẹ̀ èyí tó o pò fún ọmọkùnrin ọ̀hún tí wọn ò jẹ́ ó dúró mu tí wọ́n fi gbé e lọ òun ni kò da gẹ̀ẹ́rẹ́gẹ́. àwa tí wo lè sọ. tí ìkan yìí ni. àbàbá ah, ń ṣe mi lè mu tí ah, àbá máa mu tí kìlọ̀ máa ṣẹlẹ̀ sí mi. ikú ni ó kú ni. Ah, bàbá mi gbọ́dọ̀ kú báyìí ikú mi ò dá ẹgbẹ́ ìṣàánú mi. <laughs> kò sígbà tí má kú òní padà wàá kú ọ̀nà kan tó lè ṣe rèé o. bàbá ìjọ ìṣàánú mi bá mi wá kó ṣe sí i. ọ̀dà bàbá nílé ìgbà yìí sẹ́ẹ̀sì ò lè mi jẹ́ àfẹ́ni tó rí bá kó yọ ayẹlẹ ayẹlẹ ayẹlẹ ayẹlẹ ayẹlẹ ayẹlẹ èdùwà sọmi ayẹlẹ ayẹlẹ ayẹlẹ ayẹlẹ ayẹlẹ ayẹlẹ èdùwà sọmi gbàjì ayé bá ń fẹ́ kó má má gbé mi lọ Èdùmàrè yóò mú bẹ̀bẹ̀ má jẹ́ ń rárìn fẹsẹ̀ sí ilé ayé lé o wọ́n lè sọ gbádọ̀ ọ̀gbun jọ ibo la lè lọ́jọ́ kò sí mo kàn ní kí sáyẹ́wá wẹ̀ nítorí sọ pé o need láti rí mi so ibo ló wà conducive ìwòye báyìí láti jókòó sí. kí ló wá ṣẹ́kùn sí ni òkè jẹ́ lọ sí private bar lókè. Okay? báàbò náà sẹ́ẹ̀sì wọlé lè. orí mi jọ̀wọ́ má jẹ́ lu pàkúté ayé ọmọ aráyé lé o wọ́n lè sẹ́gbàdọ̀ ọ̀gbìn èdùwà dákun dákun kómi ọ. ayé, ayẹlẹ ayé, ayẹlẹ. sẹ́ẹ̀sì ọ̀rẹ́ mi owó ṣe fine wo mọ́tò ńlá tó gbé ẹ wá ọ̀rẹ́ mi àwọn ah, tó fine tẹ̀lé wo bó ṣe rí ọ̀rẹ́ mi fọlọ́lẹ́hàn mi. wọnú sexy. ṣeré ẹ̀dá tí ò bá mọ ibi tẹ́gbẹ́ ẹ̀ ti là ṣe ló máa sáré kú mi bó mo ní mọ́tò mo nílé mo fine ó mọ nǹkan tí mò ń pass through láti ní àwọn kìíní yẹn tó máa pí ẹ kó rọra wà báyìí. ọ̀rẹ́ mi ń ṣe bí ẹni pé ó mọ̀ wà mí ṣé bá jọ kàwé ni wo bí wọn ṣe ń leave náà wo bí mi ṣe wà ṣé bó ti ń ṣiṣẹ́ yẹn eight thousand naira ni wọ́n ń fún mi bí bá àti mo ti ń ṣiṣẹ́ iṣẹ́ lè wá pè ṣe wọn bá báyìí wọn mo ṣe rí wo mo ṣe rí jọ rẹ. àná ò lè ṣe nǹkan tí mò ń ṣe. ẹ sì kò sí nǹkan kan tí mi ò lè ṣe fọwọ́ anything for money mo lè ṣe ah, bí mo ṣe leave yóò tẹ́ mi lọ́rùn jẹ́ kí lẹ́bẹ̀ẹ́ mi náà change jòkó mi lẹ́hàn mi ọ̀rẹ́ mi anything for money mi láìpẹ́ owó gan ó mọ̀ àwọn kó ti yẹ láti school mi orí kan ṣe kan mo ṣe wà níbi tí mo wà yìí jọ ọ̀rẹ́ ṣé n tó fi wàhálà kó ayé ara rẹ sílẹ̀ yìí mo sì ń béèrè lọ́wọ́ ẹni bẹ̀rẹ̀ mo ń béèrè mo ń ṣe kìlọ̀kìlọ̀ ọ̀rọ̀ yìí pé kí ló rí tó fi fẹ́ ṣe nǹkan owó kí ló rí tó fi ń sáré ajé kí ló rí tó fi ń sáré òkìkí kí ló rí tó fi fẹ́ sáré gbajúmọ̀ tó fi fẹ́ dèèyàn láyé kó o ṣàlàyé o mọ̀ mọ̀ nítorí àwọn ọ̀rẹ́ torí pé ọ̀rẹ́ rówó díẹ̀ díẹ̀ ọ̀rẹ́ ní ṣéǹjì díẹ̀ lápò tó ń ṣe fújà tó ń ṣe gbajúmọ̀ tó ń náwó bí ẹlẹ́dà tí wọ́n sì ń sọ fún ẹgbẹ́ ẹni tí ò bá mọ ibi tẹ́gbẹ́ ẹ̀ ti ń là yóò padà wá sáré kú eré yìí ni ìwọ náà sátẹ̀lé wọn òfòríwórí òfẹlẹ́dà wí ẹlẹ́dà ìwọ sọnù lórí ìrìn àjò òfòríwórí nìyẹn o wo a kì í foríwórí ńṣe la máa ń dúró de ìgbà ẹni ìgbà kálukú ń bẹ lọ́tọ̀ọ̀tọ̀ tó lódùmarè dá fún ẹni tó lówó láàárọ̀ ó ní àkókò ó sì ní ìgbà ìgbà kálukú ò ní pàdé ó dàbí ìlà méjì tí wọn ò ní pàdé táwọn fi padà lọ́dọ̀dọ̀ ẹlẹ́dàá wa ni kádàrà ni wọ́n ń pè bẹ́ẹ̀ gbogbo ẹ̀dá tó wáyé tó lówó yóò lówó ẹ̀dá tó wáyé tó lọ́lá yóò lọ́lá ẹni tó ní ní nǹkan kan ń kọjá lọ láláì ní nǹkan kan ṣùgbọ́n kò sẹ́ni tó lódùmarè ò ní ṣe fún. kò sí tí mo lè ṣe fún ẹ kò sí ọ̀rọ̀ nítorí pé òdò de kádàrá àtìgbà rẹ ó ti ń padà lọ bá ẹlẹ́dàá rẹ ìwọ̀nba tó o ní jẹ láyé òun ló ti jẹ yìí o sórí bára yìí bá sáré tán bí rìn tán tí wọ́n ṣoògùn owó tí wọ́n ṣoògùn kìkì tán láàrin ọdún márùn mẹ́jọ wọ́n á sì fún dípọ̀ wọ́n á sì kú pin ara yìí a máa pariwo wọn ò ní mọ̀ káwọn lè òdòdó ẹlẹ́dàá wọn tí wọ́n kánjú kú. ẹ sọ pé báyìí ló ṣe máa rí fún mi. gbogbo ohun tó fi gbogbo ẹ̀jẹ̀ àwọn ènìyàn kó jọ pátápátá ni ó parẹ́ lójú ayé rẹ̀ torí a wípé ojú fún ojú etí fún etí ẹsẹ̀ fún ẹsẹ̀ ẹ̀jẹ̀ fún ẹ̀jẹ̀ kò sí ní tá a lè fi ṣe ìwẹ̀nùmọ́ ẹ̀jẹ̀ tá a fi lè ṣe ètùtù ẹ̀jẹ̀ bí kò sí ẹ̀jẹ̀ a ó gba ẹ̀san padà gbogbo ẹ̀jẹ̀ tó lò pátápátá a ó gbà kú lára rẹ̀ bí bẹ́ẹ̀ bá kọ́ ẹlẹ́dàá rẹ̀ ó pilẹ̀ wá ya wèrè gbẹ̀yìn. bàbá ó ṣe ṣe má jẹ ya wèrè má jẹ kí n kú ẹyẹ jọ. tó ibi tí gbogbo àwọn aláìní sùúrù ń balẹ̀ ayé wọn dé ló balẹ̀ ayé dé. bẹ̀dẹ̀ lọ́lọ́rọ̀ yín sí mi ni o. èmi mọ wá wá tó lódùmarè fi rán mi sí ìwọ ló wá èdè mi wá ìwọ ló wá mi wá mo rí ọ rí mo mọ̀ rí oore mo ṣe fún ẹ àwọn inú mọlẹ nísìnyí ṣe mo gbà kọ́bọ̀ ọwọ́ mi mọdọdọ olódùmarè. aláìrònú jẹlẹ dọjà rẹ máa lọ ó ti tó wọn ò nà àwọn inú mọlẹ ó fi yẹn mọ́ mi mọ́ fọlọ́wọ́n bá bẹ̀yìn ẹ jọ ẹ bá mi bẹ̀ ẹ́ ẹ ṣàánú mi mi ò mọ̀ kó yé mi ẹ torí ọlọ́run mo mọ̀ pé mo ti ṣẹ̀ mo ti wùwà tí ò dáa àmọ́ mo mọ̀ pé bíbá ẹ̀ nífẹ̀ẹ́ mi wà. Mm, ìfẹ́. bẹ́ẹ̀ ni mọ́ mi ẹ jọ. àní mo ní kó dìde ṣé bẹ́ẹ̀ mo ní kó dìde. wọ́n ní kó jókòó dìde jókòó. ṣọlẹ yìí ọmọdé ìsìnjú ẹ̀yin lẹ máa ń pe èèmọ̀ igbó èèmọ̀ bá wá ṣe yín tán ẹ̀yin kí ló dé tẹ èèmọ̀ ṣe yín. tí ò wá sí pé wọ́n wọ́n bá mọ yìí tó lọ́lọ́rọ̀ ń ṣe fún ẹ tó mọ yìí tó lọ́rọ̀ ń ṣe fún ẹ ṣó yẹ kí wọ́n tó máa wo obìnrin mí fẹ̀fẹ̀fẹ̀fẹ̀ àmọ́rọ́ ni fine boy looking stupid lẹ́ ń bá ká bẹ́ẹ̀ ṣe dánlẹ̀ yẹn lẹ́ máa fi ń jọ̀jì ara yín ẹ̀tí wàá wò pa à mo lè pẹ́ jà gbogbo ẹ̀gẹ́ tó bá wù mí mo lè pa mo lè pa mẹ́jọ gbogbo ẹ̀ bàbá tètè tètè tètè tètè kó bá yín lọ́nà fún ẹ̀ á máa pariwo kí ngbà ẹ̀ wá fẹ́ bí kò ní ṣe bì torí ẹ̀ mọ́kànjọ́ mọ́kànjọ́ mọ́kàn tí mo nífẹ̀ẹ́ sí ni tí ó bá ṣe yẹn àmì ní foríjì ẹ̀ adúní àdè àrùngbẹ̀rẹ̀ bí ẹni ẹ̀gbẹ́ ń dùn ẹgbẹ́ ò máa ṣàdùnní ó lọ ṣe ọlọ́mọ mi ò fẹ́ ta sí àdùnní mi ọmọlá màbọ̀ ọmọ náà jókòó ìwọ náà dàgbà ọmọ agbọ́rọ̀ sí ẹlẹ́nu àdùnní torí olóhùn akọ́lẹ̀ ẹ̀dẹ́hùn dè tà sí mo fẹ́ kó lọ́mọ yẹn o tọ́lọ́run bá kọ ẹ méjèèjì pọ̀ ẹ ní padà tún sọ pé ẹ fẹ́ fẹ́ra yín o kò sí relationship tó perfect ọlọ́run ló ń báyàn ṣe relationship o ò tiẹ̀ dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run tọ́lọ́run ti jẹ́ kó tètè wá ọkùnrin tó ti mọ̀ pé wà ọkùnrin rèé tó bá yẹ kó ti wá wà nílé ẹ̀ òtí bọ́kùnrin òtí bóbìnrin ló wá lọ fẹ́ẹ́ bí ẹ̀mí ìyàláwó tó tún bóbìnrin mi lọ kí ló fẹ́ ṣe ọlọ́run wá ní kó tètè wà burúkú yẹn kó tó di pé bẹ̀rẹ̀ sí ní gbé pọ̀ gbogbo ìgbà tó bá tún wá fẹ́ wu ìwà burúkú bẹ́ẹ̀ a máa rántí lọ́kàn rẹ̀ pé ó máa ṣe irú nǹkan yìí nígbà tí ó máa bùn lọ́wọ́ so òun náà bó ṣe wà yìí sìn ó ti gẹ̀ẹ́tì ara ẹ̀ back ìwọ wà ní mo máa bẹ ọkọ mi torí ọlọ́run èṣù oníyà yìí o ó mọ kọ́mọ igi ọmọ kan tí mo nífẹ̀ẹ́ sí mo dẹ̀ mọ̀ pé òkè ń kọ̀rọ̀ sí mi lẹ́nu tó bá pé lóòótọ́ ló bá nífẹ̀ẹ́ mi gẹ́gẹ́ bí ìyá ẹ̀ mo fẹ́ kó ṣàforíjì fún un ìfẹ́ ṣe pàtàkì ìfẹ́ ṣe kókó. bẹ́ẹ̀ ni mà bẹ́ẹ̀ ni ó tọ́ lẹ sọ. àná yà ni ẹ wò ń bẹ́ ó bá wọn kò lè yanjú ẹ ò ṣe dá yanjú ẹ kò pè sí kọ̀rọ̀ kẹjọ yanjú ẹ. má lọ́wọ́ kọ́ mi tó ti yẹ ó fẹ́ kó foríjì èmi ni mo sọ ọ́ mo fẹ́ kó forí ó yá dìde ẹ̀sùn wọ́n ra yín. ọ̀yà ó ti dìde ó ti dìde náà ẹ̀sùn. ọ̀tá ọba tán ẹwẹ́wẹ́ wò ẹ́ ìtọ́sẹ̀ ẹgbẹ́ kọ̀ọ̀kan lẹ́gbẹ́.